sọ̀rọ̀ nípa <laughs> Mohbad wife today ní court hmm. ní court lẹ́nìí mo fẹ́ sọ̀rọ̀ nípa Mohbad mo lísì sí gbogbo nǹkan táwọn èèyàn sọ bó ṣẹlẹ̀ ní court àwọn eye witnesses àwọn tó wà ń bẹ̀ tó ń rìkọ́dù sọ mo lísì sí gbogbo testimony ìyàwó uh, Mohbad Wùmí àti side of her own story mo list sí àtàwọn tó type ẹ̀ náà jáde mo kà á now ó bẹ̀rẹ̀ story yẹn wù mí ó ní pé number one ìwọ àti bàbá kí ìbẹ̀rẹ̀ lórí ìwọ àti bàbá Mohbad ó ní pé ẹ̀fà very very close gan ó ló máa ń gbóbìnrin wá sínú ilé pé obìnrin tó ń gbé wá sínú ilé o ò bá obìnrin yẹn jà o ò ṣe kankan pé close gan number one now o tún ní pé oyún gan tó ní gan pé wọ́n gbàdúrà gbàdúrà gbàdúrà fún ẹ kó tó lóyún ilé àmọ́ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ number two that shows pé ẹ wà very very close àti that shows pé bàbá yẹn ó like ẹ ó nífẹ̀ẹ́ ó fẹ́ kó o fẹ́ ọmọ òun ó dẹ̀ fẹ́ kẹjọ wà together ló ṣe ń ṣe gbogbo àwọn nǹkan báyẹn now o ní number three pé ibi tí problem yìí ti ṣẹlẹ̀ okay before I go to number three let me analyse the issue of pé you used to bring concubine or side chick to your house ká ní kó ń gbé side chick wá sílé ẹ tó dẹ̀ ń bẹ̀rù as your father-in-law tó ò fẹ́ sọ pé bàbá ẹ má gbé obìnrin wá sínú ilé tí bàbá náà dẹ̀ mọ̀ wípé ìtìjú ni tí ò rówó tó fi máa lọ gba hòtẹ́ẹ̀lì ẹni tó fẹ́ ṣe ṣìnà tí ò láwó lápò ṣọ̀bọ̀ pé òótọ́ ṣìnà ṣe ṣọ̀bọ̀ pé irú yóò yẹ ká ẹ jókòó ti ìyàwó yín ni ṣọ́ọ̀mì ò lè fún ẹ lówó kó fi lọ gba òtẹ́ẹ̀lì kó lọ fi ṣe ṣìnà tó wá fi wá ń gbé obìnrin wá sílé ọmọ ẹ ojú wo ló fẹ́ kí ìyàwó ọmọ ẹ kó máa fi máa wo ọmọ ẹ no wonder olóńsọ̀spẹ̀tì ọmọ ẹ onájà ní gbogbo ìgbà á fún ní dírọ́ọ̀gì á wá wo fóònù á ṣe gbogbo ẹ̀ báwo ni ò ṣe ní ṣe nígbà tí àgbà ìyá ẹ̀yẹn bàbá Mohbad tó ní tìjú tó jẹ́ pé ilé ọmọ ẹ̀ tó fẹ́yàwó sí ibẹ̀ ló ń gbé sáìsìkì lọ báwo ló ṣe fẹ́ trọ́ọ̀sì ọmọ bíbí inú ẹ̀ á ní bákan náà lẹ́sẹ̀ ọjọ́ ń ṣe pé ìkọ̀kọ̀ nìyí like father like son so pé Wùmí ó ń suspect ọmọ ẹ o ó ń wọ̀ṣẹ̀ ọmọ ẹ káàkiri o ó wà justified in that because ìwọ gan fúnra ẹ ò fún ní good example but kò ń ṣe pé kó wá máa fún lóògùn oorun o apààyàn nìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni Wùmí fún ọkọ ẹ̀ lóògùn oorun kó lè sùn ìyẹn ò dáa o apààyàn nìyẹn because oògùn yẹn ó máa ṣe léṣe lọ́jọ́ kan ó máa ṣe léṣe lọ́jọ́ kan so apààyàn ni tí proof bá wà tó ní evidence pé lóòótọ́ ló ń fún ní oògùn oorun òun gan ó yẹ kán jèlè ẹ̀ náà fún because eh, ó wà lára àwọn náà tó pa Mohbad now let me go to number three onítorí kíní placenta ọmọ tó béèrè tó fẹ́ gbà tí wò ó tí o fún o dẹ̀ claim pé Mohbad ló ní pé kán má fún náà Mohbad ò sí láyé láti sọ pé yes or no olóhùn ló bínú ó tó bí bàbá Mohbad nù ó tó bí nínú because òun ló yẹ kó gbà fámìlì ọkọ ló yẹ kó gba placenta òbí ọmọ àwọn náà máa lọ bẹ̀rẹ̀ ẹ̀ àìdà kan gbé fún Mohbad kí Mohbad lọ bẹ̀rẹ̀ ẹ̀ fún rẹ̀ ọ́ kí bàbá ẹ̀ náà lè lọ bẹ̀rẹ̀ fún but ìyẹn náà kò yẹ kó bí bàbá Mohbad náà nínú tó o bá sí níbi tí ọmọ ẹ wà nǹkan tọmọ ẹ bá wà nílùú òyìnbó tó bímọ sí ìlú òyìnbó ṣé wà ní kan kọ́ńṣìpù placenta ránṣẹ́ sí ẹ láti ìlú òyìnbó àbí wà ní kán ra tíkẹ́ẹ̀tì fún ẹ kó wá sí ìlú òyìnbó kó wá gba placenta ọmọ ẹ ìwà illiterate náà nìyẹn àmọ́ pé ó days tójú kára ni wọ́n ń wúrú ìwà yẹn tó jẹ́ pé kò tí ì sí pé ká fọ́ká káàkiri àgbáyé báyìí but now modern life tá a wà yìí kò jẹ́ dídán pé kó gba placenta ọmọ ẹ so ìyẹn kò tó kó bí bàbá Mohbad nú. No? nǹkan tí mo fi bìlíìfù wù mí nípa ọ̀rọ̀ placenta yẹn ni pé nígbà tí bàbá Mohbad tó kílèmù pé ó fòògùn sí oúnjẹ fún ọmọ ẹ̀ ìgbésẹ̀ wo ló gbé nípa ẹ̀ ńgbà yẹn kó tó di pé ọ̀rọ̀ wá dé stage tó dé tó fi wá ń sọ jáde síta ṣé Wùmí ló bá ẹ tọ́ ọmọ ẹ ọmọ tó kílèmù pé ó jẹyà ó gbowó lápò ó fi rán lọ skul ó ṣe gbogbo ẹ̀ lé lórí ó dẹ̀ lajúlẹ̀ ẹnìkan bá ẹ pá díẹ̀díẹ̀ ó dákẹ́ nígbà tó máa ń sọ fẹ́ tó bá tẹ̀ ní pé kó má sọ ṣé bí wàá lọ confront wù mí pé má fo oògùn oorun sóúnjẹ ọmọ mi mọ́ kó jáwọ́ nú ẹ̀ tó bá jáwọ́ nú ẹ̀ màá bá ẹ fà á tó bá tẹ̀ sí ní nǹkan tó ti yí tó fi yí orí Mohbad tó jẹ́ pé ìyẹn ò lè sọ̀rọ̀ because number one tó bá jẹ́ pé kò ṣe pé ó ti fi kankan tó ti fi yí ọpọlẹ̀ tí yẹn sì wà ní under normal brain ẹ̀ ẹ̀kọ́ tó ti mọ̀ pé ó ti fi oògùn oúnjẹ oògùn sísùn sóúnjẹ fún ẹ either kó má jẹ oúnjẹ mọ́ or kó lè jáde kó má fẹ́ either of the two òun gan ti take that steps yẹn either kí o má jẹ oúnjẹ tí o bá sè kó má jẹ gbóúnjẹ tó máa jẹ wá sínú ilé or kó ní kálukú máa lọ nílò ẹ̀ kó má rìn sí sàkání ẹ̀ rárá rárá àtọ̀ because apààyàn ni ẹni tó lè pààyàn òun ló máa máa wúrú ìwà báyìí ọmọ ẹ̀ Mohbad dákẹ́ ìwọ náà dákẹ́ oúnjẹ indomie tó ń fi oògùn oorun sí tó ń fi poison sí díẹ̀díẹ̀ òun jẹ́ ìwọ náà dákẹ́ òun wò kó máa jẹ poison lọ ọmọ kú tán o ṣẹ̀ wá ń sọ so ara ọmọ kò ta ẹ́ rárá ara ọmọ o kò ta ẹ́ rárá that's my own o lórí ọ̀rọ̀ baba Mohbad now let me go to the story uh, eh, write up Wunmi àbí testimony ẹ̀ tó yẹ wọ́n sọ pé ó fẹ́ ẹnu ẹ̀ sọ wọ́n ní lórí ọ̀rọ̀ ẹnu ẹ òun la fi máa dájọ́ fún ẹ òun náà la fi máa bá ẹ analyse ẹ one by one. o ní ẹjọ́ lọ sí patí nígbà tá ẹjọ́ lọ sí patí àbí tó lọ fún show olóògbé lam lọ́wọ́ ó wà nù mọ́tò right ó wà nù mọ́tò ń dúró fún ọkọ ẹ̀ ó dé nìyẹn nígbà tó máa fi padà dé ẹ jókòó sínú mọ́tò wọ́n wá blọ́ọ̀kì ẹ̀ nígbà tó blọ́ọ̀kì ẹ̀ wọ́n ń béèrè owó lọ́wọ́ ẹ̀ owó tó fún wọn wọ́n ní kò tó ó ní kí àbúrò ẹ̀ kó lọ ṣe owó wá àti ọ̀rẹ́ ẹ̀ wọ́n jà wá láti bẹ̀ ìyẹn wá ń sọ fún Mohbad pé ó jẹ́ ń wo àbúrò ẹ̀ tó ń sọ̀rọ̀ sí mi pé ó rùdù sí mi ò dẹ̀ ṣe nǹkan kan pa ẹ̀ Mohbad bá bínú Mohbad dìde níbi tó jókòó sí ó lọ bá ọ̀rẹ́ ẹ̀ ó fẹ́ máa bá ọ̀rẹ́ ẹ̀ jà ó dẹ̀ ṣe gẹ́gẹ́ bí ìyàwó rere olóòdìde ó bá sá lọ sí the second car ó ló pe àwọn tó ń wà ń bẹ̀ pé ẹ jọ̀ọ́ o ẹ wá bá mi dá sí wọn o wọ́n wá by time tẹ fi máa débò ti bá àwọn èèyàn rẹpẹtẹ tó ti wá rí i pé ọwọ́ ẹ̀ wú wọn ló gba ọwọ́ mọ́ glass gíláàsì tí ó gba ọwọ́ mọ́ ìyẹn wù mí ṣé o ya fọ́tò ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó rere as evidence ṣé o rí gíláàsì tí wọ́n sọ pé o ní kò yí ẹ o wá sọ pé kò yí ẹ o wà ń bẹ̀ at least mọ́tò tó hìtì yẹn ó sì wà ń bẹ̀ ṣé o rí lè rí mọ́tò tí ó fọwọ́ ara ẹ̀ hìtì tó bá jẹ́ pé ìbínú ló mú kí Mohbad wọ́n hìtì mọ́tò tó yá lọ́wọ́ a lè blame ọ̀rẹ́ ẹ̀ fún un. kò lè manage anger ni kò lè manage anger ó lè ṣe aburú fún rẹ kó na rẹ kẹlòmíì wá jẹ ìyá ẹ kò possible rárá so kò lè manage anger ẹ ni kò sẹ́ni tó máa hold responsible for that ànígbà tá a wá rí fídíò ọwọ́ yẹn ọwọ́ yẹn ò ṣẹ̀jẹ̀ bígbà tó bá kàn ní small court ó dry gan ó look like a scratch kò look like an open wound tó máa bleed ẹ wá gbé ẹ lọlé nígbà tẹ wá lọlé onígbà tẹ délé olóbínú òkè oníbó ṣe bínú ó wá bá ẹ ó wá sọ fún ẹ pé à má bínú ó wá bẹ̀ ẹ́ pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ ó wá sọ two statement kan ní after that ẹ ní argument argument tẹjọ nìyẹn tẹ jà torí ìjà yẹn ó ń gorí ara wọn ó lẹ́ẹ̀ ní argument tí ẹ jà ó wá settle again so ìjà wo lẹ jà according to your story o ní passport ó sọ pé ṣé passport ti ready o ní o sọ pé kò ti ready o ló sọ pé àìwọ ah, ló ń delay passport yẹn kìnnìkan kìnnìkan pé wọ́n ló ń delay ẹ̀kọ̀kọ̀ báyẹn ṣé yẹn ló lead sí. Si? ìjà yín ni àbó ní nǹkan míì tó kọ́ọ̀sì ìjà yín má gbàgbé o ah, ọ̀rẹ́ ẹ̀ sọ wípé ah, Primeboy ó sọ pé ẹ̀ ń jà nígbà tẹ́ fi kúrò nínú títí lọ dé di show after the show ẹ tún continue ọ̀rẹ́ ò sọ̀rọ̀ nípa pé wọ́n fẹ́ lọ ṣẹ́ owó wọ́n wá ní òun àtàbúrò ẹ̀ wá ní misunderstanding ọkọ tó ọ̀rọ̀ ẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ ní pé ìwọ àti Mohbad ẹ̀ ń jà pé Mohbad máa ń bínú kò ó dẹ̀ ti mọ̀ pé Mohbad ti mu oògùn olóró gan-an òun dẹ̀ ń try láti avoid ẹ̀ pé Mohbad wá da ojúkọ òun ó wá hit òun ìjà yín ló sọ pé òun gbé o náà ó dẹ̀ ń sọ wípé àbúrò Mohbad àdúrà àti ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n jà tí Mohbad wá bá ọ̀rẹ́ ẹ̀ jà lé lórí torí ìyẹn ó pè ní nǹkan tí kò like ó ń sọ̀tẹ̀. so there are two different testimony ta ló wá sòótọ́ nínú ìwọ àti ọ̀rẹ́ Mohbad Primeboy àti ìwọ Wùmí ṣé ìwọ àti Mohbad jọ ní argument gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ ṣe sọ àbí Mohbad àti àbúrò àbí ọ̀rẹ́ ẹ̀ àti Mohbad ni wọ́n jọ ní issues tó lead sí pé wọ́n ń nọra wọn láàrin yẹn Wùmí ó wá tún continue onígbà tẹ́ délé ó lè wá sùn after tẹ́ ja ìjà yẹn ẹ tún settle látàtẹ̀ wá sẹ́tù wá di ọjọ́ kejì olówó á rí pé ọwọ́ yẹn ti wú olówó á bá fi rub ó wọ which is normal because ọwọ́ yẹn ò ní open wound débi tá a máa sọ pé wọ́n ní ìdá àti bandage àti treat so now tí wọ́n bá gba tetanus injection torí ìgò tí ó gba ọwọ́ yẹn mọ́ glass okay accepted now ṣé Mohbad ti gba injection yẹn rí tẹ́lẹ̀ tó ti react sí rí bàbá Mohbad lè sọ ń pa ẹ̀ àbí wọ ìyàwó ẹ̀ náà ó lè sọ pa ẹ̀ bóyá ó ti react sí rí tó bá jẹ́ pé ó ti react sí rí why tó jẹ́ pé wọ́n tún fún ní injection tetanus yẹn because kò ṣe gbogbo èèyàn ló bá lára mu gbogbo àwọn all those things a lot of people no react sí negatively now ó ní ó refuse láti lọ sí hospital ńgbà tó sọ pé ó refuse láti lọ sí hospital ẹ wá decide láti lọ pe nurse nurse ẹ ò sí nílé ọ̀rẹ́ ẹ wá lọ pe nurse tiẹ̀ pé kó wá nurse yẹn wá wá ó wá fún ní abẹ́rẹ́ onígbà tó fún ní first one ó wà pẹ̀lú ẹ̀ oní second one olóò wọnú kitchen which is number olóò so oúnjẹ lọ because o oh, expect aburú i'm sure mo tún believe pé kò ń ṣe first time tí nọ́ọ̀sì ti wá máa ń fún ní injection nulé nìyẹn so nǹkan tó use mọ́ ni o oh, dey expect pé aburú máa ṣẹlẹ̀ láti láti injection gbígbà ó ní ló wá wọnú yàrá after that ló wá ba nílẹ̀ nílẹ̀ tó vomit ẹ wá lọ da omi lé lórí nígbà tí ẹ wá da omi lé lórí oní nọ́ọ̀sì yẹn àtọ̀rẹ́ ẹ wá jáde wọ́n tún lọ wá oògùn míì ńgbà tó ti rí ọkọ̀ ẹ ní state yẹn kí ló dé tó tún ṣe allow in between onímọ̀báàdì gangan fúnra ẹ sọ fún nọ́ọ̀sì pé kó disconnect kinní yẹn ò pé òun fi ìbákan ní ara òun ó tún allow that same nurse yẹn nínú ilé ẹ náà kó tún padà tún lọ mú oògùn míì bí ní new nurse tí ẹ mọ̀ tí ò kì í ṣe regular nurse yín ìgbà tó ti rí one bad sign kí ló yẹ kó o ṣe kò yẹ kó o dúró kẹ wá dúró space tẹ fi dúró yẹn tí nọ́ọ̀sì yẹn àtọ̀rẹ́ ẹ̀ tó tún lọ tó tún lọ wá nǹkan míì tó tún wá lò fún yẹn wàá ti gbé dé hospital kan dùn ó ní pé so definitely ẹ wá gbé ẹ ń lọ ẹ wá rí go slow nígbà tẹ rí go slow which is normal ẹ pé ọ̀kadà ẹnìkan dúró sẹ́yìn ẹ̀ lọ́kadà ìwọ náà gbọ́ ọ̀kadà kejì ẹ jọ ń gbé dé hospital fifteen minutes after náà pè ẹ tẹ́ gbé dé hospital náà pronounce ẹ̀ pé ó ti kú so definitely ẹni tó lóun rí ní hospital pé òun bá ya fọ́tò right. because nǹkan tá a gbọ́ ni pé hospital deny pé death on arrival ẹ gbé dé. pé ńgbà tẹ́ fi máa gbé hospital o doa lẹ hospital òun o ìyẹn la gbọ́ a gbọ́ ti hospital tó gbà á tó gbé wọlé ọmọ tó dẹ̀ pariwo síta tó ṣe voice note tó lóun rí sẹ́ ó lóun wà ní hospital yẹn ẹ pa lẹ́nu o ẹ jẹ́ kọ́mọ yẹn sọ̀rọ̀ síta onífọ́tò gan tọ́jọ yàgàn ló wà nígbà tẹ́ ẹ gbé dé hospital within that time ẹni tẹ́ ẹ gbé dé hospital tó lè gun ọ̀kadà so definitely ẹni tẹ́ ẹ gbé sórí ọ̀kadà kò ń ṣe òkú alàyè ni because ẹni tó bá kú kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé sórí ọ̀kadà náà ẹ gbé ní alàyè dé hospital yẹn nígbà tó fi máa dé hospital yẹn oní within fifteen minutes náà sọ pé ó ti kú kí ni nǹkan tí hospital ṣe within that fifteen minutes yẹn fún hospital tẹ́ gbé lọ kí náà ṣe fún bẹ́ẹ̀ ṣé wọ́n ti lo oògùn fún àbí wọ́n ti ṣe nǹkan kan fún tó dákẹ́ ni àbí wọn ò tí ì ṣe nǹkan fún nígbà tí ó dákẹ́ mọ́ wọn lọ́wọ́ that's another thing tó yẹ kí wọ́n tún wò so ó ti involve hospital now àti nurse tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe gbé dé hospital yẹn hospital ò tí ì ṣe nǹkan kan fún nígbà tó fi dákẹ́ wọ́n wà justify bẹ́ẹ̀ tó bá jẹ́ pé hospital náà ti ṣe one or two things fún náà at least alàyè lẹ gbé kúrò nínú ilé despite pé nọ́ọ̀sì yẹn ó ó fún ní injection ó ṣe gbogbo ẹ̀ fún ẹ sì gbé kúrò ní alàyè kúrò nínú ilé ìgbà tẹ́ wá gbé dé hospital òkú ẹ̀ lẹ wá gbé jáde ṣé hospital ti attend sí yẹ wọ́n ti treat ẹ̀ or not tó bá jẹ́ pé wọ́n ti treat ẹ̀ then it's down between hospital and the nurse. ó ní òṣùọ̀ oh, olóhùn insist olóòtú gbé ojú hospital mi hospital kejì tẹ wá gbé lọ náà ti wá pronounce pé ó ti kú fún yín that is double sure okay now baba Mohbad ní àwọn rí ẹ̀jẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ bàbá Mohbad ń parọ́ nígbà tí bàbá Mohbad náà torí ẹ̀jẹ̀ nígbà tí bàbá Mohbad torí ẹ̀jẹ̀ ní yàrá ọmọ ẹ kí ni nǹkan tó ṣe ṣó ya fọ́tò ẹ̀jẹ̀ yẹn as evidence àbúrò ẹ o màmá Mohbad jáde ó confam ẹ ó lóun náà rí ẹ̀jẹ̀ nínú bucket àpá tó dẹ̀ wà lára Mohbad yẹn kò ń ṣe àpá tó lè ṣe ẹ̀jẹ̀ because even ìgbà gan tí wọ́n ya fọ́tò ẹ̀ kò sí a drop kò sí open wound níbẹ̀ kò dẹ̀ sí a drop of blood ní ara ní apá yẹn kò dẹ̀ sí open wound ní apá tí mo rí yẹn ó kàn wú ni with a bruise apá tó dry yẹn ló ń ṣe ẹ̀jẹ̀ àbí ń bo ni ẹ̀jẹ̀ ṣe jáde lára Mohbad after all Mohbad ò kì í ṣe obìnrin kábàá sọ pé bóyá ó ń ṣe nǹkan oṣù ń bo ni ẹ̀jẹ̀ ti wá lára Mohbad kí ló dé tí àbúrò màmá Mohbad àti bàbá Mohbad ńgbà tán rí ẹ̀jẹ̀ kí ló dé tí wọn ti ẹ̀ ya fọ́tò yẹn fún proof kan tẹ̀ mú lọ́wọ́ at least everybody ní fóònù báyìí bàbá Mohbad ní fóònù ó lè grant interview dáadáa kí ló dé tó lè ya picture ẹ̀jẹ̀ tátẹ̀ sọ pé bàbá Mohbad ò tẹ̀ ráyè gbogbo ìyẹn àti ṣe what of eh, àbúrò àbúrò ìyá Mohbad tí òun náà confirm pé òun náà rí ẹ̀jẹ̀ kí ló dé tí wọ́n ya wọ́n ya fọ́tò láti lè proof pé òkè o lóòótọ́ ni wọ́n rí ẹ̀jẹ̀ yẹn o àwọn ò rí fọ́tò yẹn wọn ò rí ya náà ń gbàrà tí Mohbad tó bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ táwọn èèyàn lọ interview bàbá kí ló dé sí bàbá ò sọ̀rọ̀ nípa pé òun rẹ́jẹ̀ ó ní ẹ wọ́n ló ní infection ní etí kí ni bàbá Mohbad náà ń bò wọ́n sọ náà wípé ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lápá apá gbẹ ó wá rí ẹ̀jẹ̀ pẹ̀lú apá tó dry tí ò síbi kankan tó ní open wound tẹ́jẹ̀ ti ń jáde tó o rí ó ṣèwádìí ó ní ẹ̀ infection wọ́n wá náà fún lábẹ́rẹ́ kí ni nǹkan náà tí wọ́n náà hide bàbá Mohbad àbí òye ayé òye ẹ̀ Wùmí kí ni nǹkan tó hide nígbà tí gbogbo story tó kọ́lẹ̀ yìí tó ṣẹlẹ̀ tó fojú ara ẹ̀ rí tó bọ́ síta tó ní ṣé wọ́n dẹ̀ ti pa o ṣé wọ́n ti pa o wọ́n ti ṣe o kọ́ lọ jòkú ẹ̀ o á lọ sí o àfìgbà tẹ́ ẹ pa àfìgbà tẹ́ pẹ̀lú gbogbo sórí tó kọ́lẹ̀ báyìí ta ló pa ta ló ń rìn fàásì pé ó pa ṣé ọ̀rẹ́ ẹ̀ tí ó lọ gbé nọ́ọ̀sì wá ló ń suspect pé bóyá òun ló pa ni because in this case now kò sí Naira Marley kò sí Sam Larry inú ẹ̀ both of them wọn sínú kéèsì yìí wọn wà involve rárá they are out of it. kí ni ìdí tó fi wá jáde síta tó ń pariwo pé wọ́n ti pa wọ́n ti pa wọ́n ti pa wọ́n ti pa ẹni tó bínú tí ò lè control àgẹ̀ tó gbáwọ́ tó fi hit motor. tó bẹ́ lọ́wọ́ ta ló fẹ́ blame fún yẹn ta ló fẹ́ blame fún ìwọ tó jẹ́yàwó tó o du ọkọ ẹ kó o tètè gbé lọ sí hospital kó o tètè gba ìtọ́jú o ò blame ara ẹ fún kátà sọ pé bóyá o o ò tiẹ̀ dẹ̀ mọ́ ń pa ikú ẹ̀ àbí ìkọ̀kọ̀ o ò blame ara ẹ fún ta ló one point accusing finger àti pé ó pa ọkọ ẹ o ó ti jẹ́ o kọ́nà ṣe o bá lọ sí mi àfìgbà tó pa àfìgbà ló ń rìn fàásì ta ló ń reverse ní gbogbo story ẹ̀ tó kọ́lẹ̀ yẹn ta ló ń reverse. so now nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwà àti Mohbad tẹ́ ẹ jà tó jẹ́ pé ìjà yẹn ṣà ń gorí ara wọn ó jà after the show ó délé ìwọ pẹ̀lú ẹ̀ tún jà ẹ̀ tún jà two times lẹ́jà ìwọ ló bàjà pé kí ló dé tó fi máa wúrú wà báyẹn later ẹ settle olóhùn náà tún wáá bá ẹ jẹ́ tún ní argument ẹ tún jà again kí ló ṣẹlẹ̀ ńgbà tẹ ẹ jà ńbo ni ẹ̀jẹ̀ ti wá onírọ́nà pa pé kò sẹ́jẹ̀ ṣé àwọn méjèèjì yẹn ṣe wọ́n jọ plan ẹ̀ láti parọ́ mọ́ ẹ pé wọ́n rí ẹ̀jẹ̀ láìsí pé bóyá wọ́n rí ẹ̀jẹ̀ àti bàbá Mohbad àti àbúrò màmá Mohbad ṣé àwọn méjèèjì ṣe wọ́n jọ wọ́n jọ parọ́ because gbogbo ẹ̀ ni ó yẹ kí a lè sọ kó yé yékéyéké so that tí ẹ bá ń parọ́ yẹn ẹ practice dáadáa kẹ́ tó bá parọ́ yẹn so that irọ́ tẹ́ fẹ́ pa yẹn o ẹ lè defend ẹ̀ dáadáa. lè defend irọ́ yín yẹn dáadáa. because irọ́ yín yẹn ẹ ti practice dáadáa lójú mi o tí gbogbo yín bá dẹ̀ ready láti ṣòótọ́ lórí ọ̀rọ̀ ikú Mohbad yìí kò ní sí problem ọ̀rọ̀ gbogbo yín máa lọ straight ó máa jẹ́ the same láti ìbẹ̀rẹ̀ wá kò ní sípò àwọn máa gbọ́ different story different story different story different story gbogbo yín tẹ witness ẹ̀ tẹ wà ń bẹ̀ for the last seventy two hours ọmọ yẹn gbogbo nǹkan tẹ bá sọ máa jẹ́ the same thing ìyẹn la tó ṣe máa mọ̀ kókè òótọ́ wà nú ọ̀rọ̀ yín tí ẹ bá ti sọ ọkọ mi ti bí sọ ọkọ mi ti dí sọ ọkọ mi definitely ẹ̀ ń àìdì kankan ẹ̀ ṣòótọ́ ẹ̀ tí ì sọ kankan tó ṣẹlẹ̀ gan sí Mohbad gbogbo yín lẹ ṣì ń parọ́ ọ̀hún ti tẹ bá rẹ́dì láti sọ̀rọ̀ láti come out kẹsàn nǹkan tí ó ṣẹlẹ̀ sí Mohbad òun ni wọ́n tó ṣẹ̀ lè rí justice for Mohbad bóyá natural ni o kò sí problem tó bá jẹ́ natural ni tó bá dẹ̀ jẹ́ pé ọwọ́ ẹ̀ tó gbámọ̀ nǹkan ò ní gógùn o tó tó pa o kò sẹ́ni tán lè blame fún yẹn tó bá dẹ̀ jẹ́ pé torí oògùn tó oògùn olóró tó ti mu ló pọ̀ jù lára ẹ̀ o tábẹ́rẹ́ fi gbòdì o nọ́ọ̀sì alábẹ́lé even tó bá jẹ́ qualified nurse gan tó ní license gan tó gba kínní tó o bá ti ní license láti practice nínú ilé ẹ tó o ní clinic láti practice nínú ilé ẹ gbogbo nǹkan treatment tó bá máa ṣe o ní láti gba doctors prescription are you getting me now so nọ́ọ̀sì yẹn ná ìyẹn ń tiẹ̀ kò ní kéèsì kò ní pé bóyá èèyàn tiẹ̀ ń defend abẹ́ ní argument even bí o tiẹ̀ ń ṣòun gangan ló tiẹ̀ dẹ̀ wá pa Mohbad for the fact pé ọ̀sílárí náà sì ni ẹ́ o ò ní certificate o ò lọ sí school o tún lọ ń tọ́jú èèyàn mọ́lé láì gba doctor's prescription láì run any test láti mọ nǹkan tó ṣẹlẹ̀ kó tó máa lọ apply oògùn medication ìyẹn náà wàá jẹ́ ìyà iṣẹ́ á lè kọ́ àwọn tó kù lọ́gbọ́n torí wọ́n ní expert ni ẹ́ bó pẹ́ tó ti wà lẹ́nu ẹ̀ tó ti ń ṣe bẹ̀ má gbàgbé pé bó ṣe jẹ́ expert yẹn kò kọ́ọ̀sì ẹ pé kó o lọ sí school kó o lọ kàwé kó o lè gba certificate láti back ẹ up even tó bá back ẹ up o ò tún ṣì ní right náà láti gbé. No láti gbé èèyàn sínú kó lọ sínú ilé èèyàn kó lọ máa ṣe self medication kó lọ máa ṣe personal nurse láìsí doctor tó prescribe àbí any test tó carry out tó kàn lọ ń guess tó fi treat èèyàn so you pay for it now wọ́n wá ní wọ́n bí ẹ nípa Sam Larry wọ́n ló bú àbí wọ́n lo nípa Naira mali wọ́n lo bú Naira Marley dáadáa wọ́n ló bú Naira Marley dáadáa bá a ṣe gbọ́ ni o wọ́n ló bú dáadáa pé gbogbo nǹkan tó sọ nípa Naira Marley yẹn wọ́n ní obu láti ìbẹ̀rẹ̀ títí dópin pé aburú aburú burúkú burúkú burúkú burúkú burúkú àmọ́ ìjà tó wà láàrin wa àti Sam Larry o wọ́n lo oògùn wọn gbà tó wá bí ẹni Sam Larry bóyá o ti fẹ́ àbí kankan wọn ló dákẹ́ wọn ló fèsì kí ló dé tó dákẹ́ tó fèsì ó dẹ̀ claim pé àti forty years ló ti mọ Mohbad so ọmọ gan tó sì yẹ kó máa mu ọmú màmá ẹ̀ ìyá ẹ̀ gan fẹ́ẹ̀lì tọ́ba ní ìyá fẹ́ẹ̀lì òun gan fẹ́ẹ̀lì tó fẹ́ máa jẹun ọmọ ìyá olè òun ló bí ẹ ó sọmọ ẹnu láti fourteen ló ti lọ sílé Naira Marley tó ti lọ mú gbó tó ti lọ ń mu oògùn olóró ìwọ́gun ó fail àṣemọ́dà tí ò ń gbọ́ mi náà ó fail àṣemọ́dà òun ṣe irú ẹ̀ ló yẹ kó jókòó kó ní òun bá wọn ra lé òun bá wọn ra property òun bá wọn ṣèfò owó òun bá wọn ṣe gbọ́ òun bá wọn ṣàwo olè ni ẹ olè orogún ológun ó dàyà kọ́ ó dàyà kọ́ now ó ní àti forty years so òun mo ṣe sọ pé Mohbad dàgbà sí ẹ lọ́wọ́ ni ìyá àti bàbá ẹ̀ wọ́n bí báyìí wọ́n dẹ̀ gbé Mohbad lé lọ́wọ́ so o mọ everything nípa Mohbad ọ̀nà wa bẹ̀rẹ̀ pé látìgbà tí o ti ń fẹ́ Mohbad ṣọ́kùnrin kọ́kọ́ gun àyè àbí rárá wọn ló dákẹ́ hmm. ó lè jẹ́ pé bóyá ìgbà tẹ̀síjọ́ ń fẹ́ra yín o ò tí ì mọ̀ bóyá ó máa fẹ́ ẹ ìwọ náà fẹ́ try kó ní boyfriend mi in case tó bá disappoint ẹ kó má lọ bọ́ sí kolobo kó má lọ bọ́ sí hangover ẹ ó lè ṣẹlẹ̀ láàrin obìnrin tóbìnrin bá ṣe ń ṣe test round láti mọ èyí jẹ àbí èyí ò jẹ àbí ibi téèyàn ti máa settle ẹlòmíì ẹjọ máa fẹ́ra yín kò nífẹ̀ẹ́ láti fẹ́ so òṣìlè máa ń ṣe tọ́lítọ́lí kiri so question yẹn bó ṣe dáhùn yẹn à blame ẹ fún un bẹ̀tí question tó yẹ kó bí ẹni pé ńgbà tí eh, Mohbad tó ti wá san dáórì yẹn ṣé ọkùnrin mi gun àyẹ àbọ̀kùnrin mi ò gun àyẹ question tó yẹ kó bí ẹni yẹn kò ṣe látìgbà tó ti mọ Mohbad Mohbad tó ti mọ láti fourteen years àìmọye ọkùnrin tó ti tó ti ré kọjá ìgbà tó ti wá san dáórì yẹn tó ti wá fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tó ti ṣe mọ̀ mi mọ̀ ẹ́ tó ti kọ́ àwọn fámìlì ẹ̀ tán ti wá fẹ́ ó yẹ kó wá bí ẹ pé ṣé ọkùnrin kankan gu orí ẹ lẹ́yìn ìgbà yẹn kwẹ́sọ̀ tó yẹ kó bí ẹ nìyẹn tó o bá lè wá dáhùn fún yẹn that calls for DNA test even tó bá dáhùn pé no they still need to do DNA test of Liam DNA test of Liam ó tún máa bring more light into the whole saga ó tún máa help in the investigation that's by take the case continue and the analysis continue thank you.